بسم الله الحمد لله رب العالمين لا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وإن الصالحين وأشهد أن محمد رسول الله الصادق المصدوق أما بعد السلام عليكم ورحمة الله وبركاته سلفنا الصالح رضي الله عنه ورحمه الله جميعا ورثنا منهم ما لا يستغنى عنه مسلم فضلا عن طالب العلم في مدوناته الفقهية والعقدية التي يحتاجها المسلم في حياته ويصلح بها ما قد يخل به من عقيدته ويزال به ما يحتاج إليه من فقه الدين إما عمليا أو اعتقاديا نسأل سبحانه وتعالى يتولى جزاهم كلهم وأن ينور قبورهم بتنويره ومن اجل الله في هذه الأمة من الأئمة البارزين الإمام الحافظ أبو غني المقدسي عبد الله بن أحمد بن محمد بن قدام المقدسي رحمة الله عليه ومصنفه لمعة الاعتقاد مما بارك الله فيه من الكتب وانتفع به الأمة جماعة لأنه ألف على بصيرة وعلى اليقين وعلى جدة الصورات فيما يتعلق بالاعتقاد التي اعتقد أهل السنة والجماعة من أولهم إلى آخرهم في يوم القيامة ثم هذا الاعتقاد láti يرى orúkọ tíra yẹn gan èmi ti mọ nǹkan tí ó fẹ́ sọ̀rọ̀ nípa òun náà ni n ti ń kọ yàrá yàrá yàrá nǹkan kò sí máa kọ yàrá àti kó já sí pé nǹkan tí ó lè fún èèyàn ní ìmọ́lẹ̀ èyí bá ti yàrá yàrá ní sí payá tó sọ̀nkù sí mi ṣùgbọ́n tí alimam muhammed wafaquddin abdullah bin ahmed al-maqdisi. kí wọ́n á pe àwọn ní lúmọ̀ àtìlẹ̀ ìtọ̀kọ́ ó já wípé àkọ́kọ́ àjẹ́ wọlé kí mùsùlùmí fi sin náà àjẹ́ yẹ kí mùsùlùmí fi sin náà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ti wọnú ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ orí tó kù díẹ̀ káàtó nínú àwọn wọ́n á gbé tíra àwọn yìí kalẹ̀ kó ṣe ìkọ́nyàrà sí èyí tó jẹ́ àlàáfíà nínú àwọn àkéédà wọ̀nyí. ń já sí pé gbogbo tó fẹ́ dàrú yẹn tí yẹn bá ti gbọ́ tíra àwọn yìí yé yóò yé yẹn ni ó fi lè mórí bọ́ kù níbi kó sínú òkùnkùn àwọn ìgbàgbọ́ àtàwọn àjọ kan tí Allah subhanahu wa ta'ala kì í sìn ní sókè ìtumọ̀ lè pé tíra àwọn yìí tó gbé sórí nìyẹn nínú rẹ̀. بسم الله بسم الله الرحمن الرحيم قال المصلي رحمه الله تعالى الحمد لله المحمود بكل انسان المعبود في كل الزمان الذي لا يخلو من علمه مكان ولا يشبهه شأن عن شأن جل عن أشباه والأنداد أتنزه عن صاحبة والأولاد أتنزه عن صاحبته والأولاد ونبذ حكمه في جميع العباد ولا ولا تمثله العقول لا تمثله العقول لا تمثله العقول بتفسير ولا تهويل مهول القلوب بالتسوير ليس كمثله شيء وهو السميع البصير له الأسماء الحسنى والصفات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى أحاط بكل شيء علما وقهر كل مخلوق عزة حكما ووسع كل شيء رحمة وعلما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما موصوف بما وصف موصوف بما وصف به نفسه نفسه في كتاب العظيم وعلى لسان نبيه صلى الله كريم صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí síwájú ẹgbẹ́ ọ̀rọ̀ tí síwájú الإمام رحمه الله تعالى في درارة قال الحمد لله المحمود بكل لسان وكان في أبا الله أبا تو تصفى بكل لسان هنا بمعنى في كل لغة ينطق بها أو ينطقها alkhalq torí pé ní èdè lárúbáwá wọn ń lo lisan nílò èdè tó fi ahọ́n yẹn náà wọ́n fi sọ èdè òun sí nǹkan kan tí ahọ́n ògùn jáde tó bá síbi tí aláhàn sọ. so alhamdulillah almahmud ọpẹ́ ni fún ọlọ́run ọba ẹ̀yìn ni fún ọlọ́run ọba tí a gbọ́dọ̀ máa yìn almahmud ọba tá a gbọ́dọ̀ máa dúpẹ́ fún ìkólè lùsáàlì pẹ̀lú gbogbo tí ń gbédè gbogbo tọ́lọ̀ ń bá dá tó bá ń sọ. jùmùlà yìí ó sọ̀túnmọ̀ wípé gbogbo ẹ̀dá tó dùn rárá yé nínú lọ́hùn. ọ̀yẹ̀kún hamdan olùhíyẹ ọ̀kọ̀dìyẹ̀kún hamdan rúbọ̀bìyẹ gbogbo tọ́lọ̀ ń bá dá láyé pátá nínú lọ́hùn. ẹ̀yìn tá a wá ń sọ yìí lè kó sí méjì ẹ̀yìn kan bẹ ìdúpẹ́ kan bẹ tó rọ̀ mọ́ àdámọ́ ọmọ ẹ̀dá ẹ̀yàn àbádámọ́ ogun tó lọ́n bá dá sọ ọlọ́run ti dá máa wà gbogbo tó dá láyé tí ò ní máa tí ò ní máa dámà gbogbo ń sọ من القرآن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا كوسين ككنن وإن من شيء كوسين ككنن إلا يسبح بحمده أيكما صفوما تلو دفلون kó máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ìdúpẹ́ fún ọlọ́run wàláàkì láti ọ̀húwà ìtòsí àfihàn ṣùgbọ́n èèyàn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀ lè gbọ́ àgbọ́yé ọ̀nà tí àwọn ẹ̀dá wọ̀nyí fi ń jẹ́ fún ọlọ́run bó lẹ́ran kó yin lọ́run àlè mọ́ bó ní di okó yin lọ́run àlè mọ́ gbogbo àwọn ẹ̀dá tó bá ti yàtọ̀ sí báwa ṣe ń sọ èdè nínú ọ̀rọ̀ tiwọn táwọn máa sọ̀rọ̀ báwa ṣe ń sọ̀rọ̀ ìdágbọ̀ wọ̀nyí àlè gbọ́bọ́ sí ìsìn náà ọ̀bà yìí ṣùgbọ́n mùtùmẹ̀lẹ́ lápòjọpọ̀ ọ̀rọ̀ bọ́lọ̀ ti sọnù àyà yìí agbègbè tó lọ́wọ́ bá dá láyé náà ní ọ̀nà tó sì kejì nígbà kan náà innahu kana haliman ghafura dájúdájú ọba yìí ọba oníṣòro ọba aláforíjì ọba onífaradà ọba aláforíjì therefore ọ̀rọ̀ tí mo mú sọ wípé alihamdulilayi muhammadu kulli lisan ó ṣe ní àná yẹn ìyẹn náà kejì inú tí ń jẹ́ ìdúpẹ́ fọlọ́run tí ò jẹ́ mọ́tàdámá wọ́n ní ìdúpẹ́ fọlọ́run tí ọlọ́run pè lẹ́sìn fún wa síbẹ̀ làwa ìyẹn ti yapa síra wa torí ìdúpẹ́ fọlọ́run tó gbé ọ̀nà tẹ̀sán èyí tó lọ́run gbé dídá iná àlùjánnà kalẹ̀ lé lórí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo nìkan ló lè dúpẹ́ fọlọ́run lábala yẹn tó lọ́run gbọ́ pẹ́ lọ́wọ́ تواقن الربوبية من الفطرية هو النشر نشر انستيتيوت بيتا لوندا أربعة لوندا أما تنوى تجي حمدا يتعلق بشكر الذاكر عن طريق مشروع تعبد به الله سبحانه وتعالى عباده ọpọ ẹ ti hàn kejì ẹ̀yìn ti hàn kejì ní ẹ̀yìn àtọkọ tó rọ̀ mọ́ àṣẹ tọlọ́run èyí tọlọ́run bá fi sàn wá lẹ́sàn gbogbo ẹni bá jẹ́ ní ti rántí ọlọ́run èyí ọlọ́run bá ń retí lọ́dọ̀ láti fi sálẹ̀ sàlìjẹ́ ẹni bá lóun yóò tá sọ́lọ́run èyí ni ó gbójú lẹ̀ tí ò ní jẹ́ kó fi gbójú lọ lọ́run so adítọ́nà ta kọ́kọ́ adítọ́nà ti kejì kò sí tọ́lọ̀ bọ̀ ti tọ́ sí i. al-ma'budu fi kulli zaman gbogbo àsìkò pátáláyé ni wọ́n jọ́sìn fún náà ọlọ́bọ̀ kì í ṣe ẹni tí wọ́n jọ́sìn fún lásìkò kan tí wọ́n tún rí rẹ́ni tó tún jọ́sìn fún wọn lásìkò náà Allahu Akbar bí a bá rí ẹnìkan tí Ọlọ́run bùn ní ìmọ̀ táwọn èèyàn bá ń wárí èrè fún un tí wọ́n pa á lé tí wọ́n ń ṣe tó bá tó àsìkò kan tí ò sí nílé ayé má tàbí táwọn olùmọ̀mí bá tún jáde tí tó fẹ́ gbé ju tiẹ̀ lọ ariwo rẹ̀ yẹn ló tún lọ lè fi ẹ̀ dáná mọ́ ibi kò sẹ́ńtọ́ fún gbogbo kódà àwọn tó máa ń yí lẹ́yìn rẹ̀ yẹn kódà kì í bá nímọ̀ tó tọ́lọ̀ má tún bò wọ́n ní kẹ̀kẹ́ tọ́lọ̀ ò bò wọ́n yóò tún jẹ́ límìtì ẹ̀mẹ́ tó bá rí bẹ̀ wọ́n ti ẹ̀ parẹ́ láwùjọ láàyè tó nínú àdánwò ọlọ́run pé kí wọ́n rí lára rẹ̀ tí wọ́n fi ń sátọ̀ tó fi ń pariwo rẹ̀ káàkiri tó fi ń yẹsí tí wọ́n yìn bákan méjì ni ọlọ́lẹ́gbẹ̀ẹ́ lè ń díje kó ń dáa jùlọ tàbí kọ́nà tó ìgbà tọwọ́ ẹ̀ lẹ́yìn bóyá kò tẹ̀lé ń kí ó mọ̀ ẹ̀yẹ mọ́ táwọn rí lára rẹ̀ sọ àwọn èèyàn wà pátì ṣùgbọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá ìyá tó sì fi gbà ló kódà na islam mo ti lójú ayé àmẹ́rí bàtà náà fi ń bẹ̀rẹ̀ ayé ọ̀nkọ́ ló ṣe lé ọlọ́ba nìkan ló gbéra rẹ̀ kàmí ìdùkàlẹ̀ wípé ó máa sin ní gbogbo lẹ́yìn ń sọ ọ́nù yìí pé ẹ̀ náà ní ọ̀rọ̀ ọlọ́run tí ó sí ní alimaẹbudu fi kúlù zọnà kò tí ẹ wá كان ṣe kódà tí èèyàn máa ń ju mẹ́fà lọ́nà abúlé tó bá pẹ́ tó máa ti jọ ń darí sí nǹkan kan lẹ́yìn ọlọ́run ọlọ́run padà sọ́ra rẹ̀ jí lára èèyàn kan nù wọn tí ò ní fẹ́ sin tí wọ́n sì yàn mọ́ tó fẹ́ mọ gbìyànjú àti wá ọlọ́run tó gẹ́gẹ́ káàkiri láàrin àwọn èèyàn wá nìyẹn gbogbo ẹ̀dá tó kù wá kọ́ tá a lè fojú rí lájàmú ní màláìka nígbà wo ni lam yakhlu zamanun min azina illa fallah subhanahu wa ta'ala yu'badu haqqa ibadati àsìkò kan náà àwọn àsìkò tọ́lọ́run dá nínú ẹ̀dá láyé bóyá lọ́dọ̀ àwọn màláíkà ni lọ́dọ̀ àwọn èèyàn bá jẹun ni àsìkò kò pa sófò rí láyé káwá pé òun sí lọ́run lásìkò yẹn الذي لا يخلو من علمه مكان kò sí àyè kan lókè pẹ̀ àti ní sámà láyé káwá nímọ̀ ọlọ́run bá pasófò kò ń pa èèyàn ìtumọ̀ rẹ̀ kò máa ti ń lọ láyé náà kò ṣẹlẹ̀ sọlọ́run bá rẹ̀ la yakhlu min ilmihi makan káwá ní àyè kan bẹ lókè pẹ̀ láyé yìí ìmọ̀ ọlọ́run bọ̀ máa ti ń sọ̀rọ̀ pa rẹ̀. gbogbo wa ó fi dórí àwọn tí ń darí ìlú fi ń wa náà ní information wọ́n ní commissioner wọ́n ní nc wọ́n ní gbogbo rẹ̀ kàkà pa kàkà torí wípé èyí tí ń bá ń lọ náà làwọn náà ó fi darí ìlú tí sì ń lọ láyé káàkiri yẹn àti káwọn náà nímọ̀ nípa rẹ̀ so ìmọ̀ tí wọ́n wá kéré kí gbogbo nǹkan yẹn àti sọ̀bí. tí wọ́n lọ máa ń wòye sí gbogbo tí bá ń lọ káàkiri ọlọ́run kò rí bẹ́ẹ̀ kò sí máa lákòókò tó lọ́run dáná màláìka láìpẹ́ pé torí pé tó fi yẹn àìyẹ ń bẹ ọlọ́run sì ń jọba náà lórí ayé kò wá sí wípé ó yá ìlú kan wà wọ́n ń ṣe kìkìrì ń bẹ̀ ọlọ́run ànábì kan tó wá rán sí wọn ló sì wà lọ sọ fọ́nà òun pé àwọn kan máa ṣe kìkì ní ìlú tí tí mò ń gbé tọ́lọ́sọ̀ wà lọ́wọ́ èyí sì mọ ọlọ́run ní kí kí fìwọ́ náà síjọ ìbá tí màmá ti sọ̀rọ̀ ń bẹ̀. tọ́yì ibi tí a ti máa rí àwọn àgbọ́yé ọ̀rọ̀ tó fi ń ṣàlàyé pé bàbá yìí rahimahullah ta'ala al-Maqdisi ibn Qudamah al-Maqdisi náà àgbà fáṣọ́nà ni wọn expression wọn yìí ọ̀rọ̀ ọ̀nà ìgbàgbọ́rọ̀ kalẹ̀ wọn yìí láti mọ̀ pé wọn ò tán mọ́ sófì kò ti wọ́n mọ́ mú sófì náà sì jìnnà sí òdodo ọ̀rọ̀ torí pé ń sófì òun gbà kọ́lọ̀ ń bẹ ní gbogbo àyè ìgbà kọ́lọ̀ bá ń bẹ ní gbogbo àyè gbogbo wọn táwọn fi gbà bẹ́ẹ̀ láti gbà pé ìmọ̀ náà ń bá wọn kiri ká tó wọn gbọ́ pé ọlọ́ọ̀bọ ò lè mọ̀ sí láyé kọ̀ọ̀kan ó sì nímọ̀ nípa rẹ̀ tẹ bá ní kò rí bẹ́ẹ̀ àná àti tó túmọ̀ sí nìyẹn kí wọ́n máa sọ pé kò síbi tẹ wọ́ lọ́wọ́ sí tẹ̀ bọ́ lọ́wọ́ dàtí yẹ tẹ̀lé àwọn àlọ́mọ àgbẹ̀ àlejò ló wọ́n kiri rẹ̀ ẹjẹ́ pé nínú tọ́ílẹ̀tì nínú àgbóyè tí ní ọ̀nà bẹ́ẹ̀ mo sì mọ̀ pé kò pààyàn lé kẹ́ni ńlá máa bó bá ti wọnú tọ́ílẹ̀tì àmọ́ tí máa ń sinú bí abẹ́lélé rẹ̀ àbùkù ní jẹ́ fọmọ ìtẹ́yìn yóò brilliant nìyẹn hálò ka mọ́ wá sàlàyé pé àháàtọ̀ ìkú ìṣe ìlànà ìmọ̀ ọlọ́run ọba lọ́wọ́ tó kiri ká gbogbo nǹkan kò ní òkè wani ara pé ní ṣe ń gbọ́dọ̀ àlàárùṣù náà ní bẹ ní so yín túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọ́n ti lè personally láyé kọ̀ọ̀kan kò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ so àwọn náà tó ń fọ́ọ̀tì ọlọ́run láspẹ̀tì yìí wọ́n tún bí àdéhùn sọ náà kò pọ́sibú kọ́lọ́ mọ́ sí láyé yẹn kó sì máa tó lọ ìdá àwọn ibi ṣe nìjẹ́n ní mustalizamat nínú àwọn necessities tí ìrònú wọn yẹn bí ni pé àfikúnjá sí ọlọ́run bẹ láwọn àyè kọ̀ọ̀kan yẹn ló fi máa ń kí òun amáhẹ́lì sọ́nà jẹ̀mẹ́ àá pẹ̀lú ní tí ń bẹ́nu Qur'an nípa àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n ti dámọ̀ wípé Ar-Rahmanu ala al-Arshi istawa lókè al-Arshi lọ́lọ́wọ́ bá ń bẹ̀ kì í ṣe pé lórí rẹ̀ fawqa al-Arshi nǹkan bẹ lórí nǹkan ó yàtọ̀ sí nǹkan bẹ lókè nǹkan ní tí bá ń bẹ lórí nǹkan ó súnmọ́ kó fara kẹ́ ó ń bẹ lórí ibi tẹ́lẹ̀ lóun àti gíjọ wà pọ̀ nù ọlọ́bọ̀ ò fara kẹ́ǹ kankan wo sì ń jọ lọ́wọ́ rẹ̀ káwá pé àlẹ́ àrùsì ló gbọ́ lọ́wọ́ bá dúró ìjọ tó lọ́wọ́ tí ì dá àlẹ́ àrùsì kọ́ fọwọ́ kọ̀ mọ́ wo ni aláyẹ̀ tí wọ́n tún máa fọwọ́ kéèyà ó dà wọ́n fa yáni fọwọ́ kọ̀ là àrùsì so nǹkan bá wà lókè nǹkan ìkẹyẹ kan wà lábẹ́ ẹ̀yìn kò fara kan nǹkan yẹn ìmọ̀ rẹ̀ ló fi wá rí gbogbo kí n lọ nígbà tí gbogbo ẹ̀dá tó dá lábẹ́ àrùn wọn wà torí wọ́n ti ń bẹ lókè ọlọ́run ìtò tó súnmọ́ lọ ní àlẹ́ àrùn ìsàlẹ̀ ẹ̀sìn ló wà dẹ́tẹ́lì gbogbo tọ́lọ̀ ń dáláyé lábẹ́ àlẹ́ àrùn gbogbo wọn wà bóòlù ìmọ̀ rẹ̀ sí ni wọ́n á ní tó ogun kan abájàbá ń gbé lọ bí wípé wọ́n máa ń lòrò náklò nínú Qur'an nínú súnà àti ẹ̀rí ti làákàyè ó tako làákàyè kásọpọ̀ náà bá ń bẹ láyé kọ̀ọ̀kan tí ò bá sí láyé òun kò mọ ti ń lọ ní àyè yẹn. wàlẹ́ yùsílùú ṣàánún àyìnṣàánù ìṣesí ọ̀ràn kan kò káàrí bíbọ́ lọ́hùn kúrò níbi ìṣesí ọ̀ràn míì láyé ṣíwòhùn. شأن and شأن and I fear has never created a distraction to him against an affair. For instance, ó ti rò kí àfa àwọn ọlọ́pọlọ tó tọmọ kí ó mẹ́ta bá ń bẹ níwájú rẹ̀ tí wọ́n sì tẹ̀sí ní ìfún tí wọ́n ń pa Kùránì fún un ló wà disturbed ẹ̀sùn kò níye méjì náà lọ. bàjẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ tó bá ń tóbi ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin tó padà fẹ́ sọ pé ẹ̀yin méjì kan ẹjú ẹ jẹ́ kí n parí pẹ̀lú yẹn fún un torí pé ọlọ́run fi ṣe pògámì gbogbo oríkèéríkèé ara wa ó ní tó lè gbà náà kò sì ṣeé ṣe kéèyàn kó ní méjì papọ̀ náà sílẹ̀ kan náà ìlú làwọn kò sí àlámà ìbọ́lọ̀ tó ń darí sánmà kó wá kó àdójúbọ́ lọ́hùn kó níbi àwọn ìdájọ́ ìdánlókè ìpẹ́ ọlọ́gbọ̀rọ̀ wá sí wá rí báyìí kọ́lọ̀ wá ní à mo ní ẹjọ́ ọ̀rọ̀ mo yanjú ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà ń sánmà ni kò jẹ́ ráyè bọ́ sí yín lórí ilẹ̀ kò ṣẹlẹ̀ rí kulla yawmin wa fi shan ọlọ́run fìgbà kan sinmi rí torí bá ti fọ ọlọ́run ká gara sí sinmi ni àwa náà mà gbogbo nǹkan ti dàrú la yushghiluhu sha'nun an sha'ni kọ́dárù tó fẹ́ kọmọ lámàáyín olùjọ́ gbàgbé tó fẹ́ kọ lórí ẹnì kejì ọmọ tó bí mẹ́fà bí mẹ́wàá ní kíláàsì ó sì ń máàkì question papers wọn wọ́n ti wá wọn lórí fún inú kíláàsì physically wọ́n máa contribute wọ́n sọ̀rọ̀ dáadáa ó ti wá ní tó gbé scores yẹn tó gbélé lórí. ọ̀rọ̀ wọn wá dàrú mọ́ lójú ó di pé ẹni fẹ́ fún ní fún tẹ́ẹ̀n tó fẹ́ fún ní bó ló ṣe wá rí ọ̀gá á ọjọ́ yẹn mo bí ìsìnká mi máa kó ọmọ tí wọ́n gba fáìlì tẹ́ẹ̀n tí wọ́n gbà ẹ̀yìn bu èèyàn nìyẹn irú ìṣesí yẹn ìṣesí àlébù yẹn torí fọ́ ti mi kò sí ní ọ̀rọ̀ kan mo wá ronú mo sì fẹ́ kí nǹkan ó jọ̀dà so mo wá gbé síra wọn ibi tó wáyé kọ́dà dá mo wá rọ̀jù sílẹ̀ ìgbẹ́ kóbi tó mo wá rọ̀dà sílẹ̀ ọlọ́run bá mọ́ kó ìlúwúrú àwọn àṣìṣe rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn lóhùn fi jọ lọ́hùn gbogbo ẹ̀dá tí ò bá ti wá nìkan lára kò ti jọ lọ́hùn. ja'ala anil ashiya'i wal andad ọlọ́run bá tóbi al-ashbahi náà ọlọ́run bá tó lu kúrò níbi ká ní àwọn kankan jọ al-ashbah mufraduhu shabih èyí tó jọ nǹkan káwá ní àwọn fi ọlọ́run bá jọ ẹ̀dá kan àbá àfi ẹ̀dá kan jọ lọ́run ọlọ́run bá tóbi lọ́lá dùdúrú àwọn ọ̀rọ̀ torí pé lóun làákàyè ọmọ ẹ̀dẹ́yìn ní wípé èèyàn rí ọmọ kan bójú rẹ̀ ti rí bójú ní stature ah ó sì jọmọ lámàáyín lámàáyín tí èèyàn sọ pé ó jọ yẹn ìsídàgbé tí èèyàn ti rẹ́nu yẹn rí àbẹ́yẹn rí fọ́tò rẹ̀ lèyàn fi lè conclude pé ẹni tí èèyàn rí ọmọ yìí ó jọ ọmọ lámàáyín àmẹ́ni wàá rírí bó o lè fẹ́ gbé èèyàn kan pé èèyàn kan jọ so ẹni tí ó sọ pé lágbájá dàbí ọlọ́run àbọ̀rọ̀ dàbí lágbájá agbàrókó ti rẹ́ni tó fẹ́ fọ ọlọ́run wí àbí tó fi wọn ọlọ́run wọn náà lè yàn ṣùgbọ́n sórí ọlọ́run gẹ̀gẹ́ sórí sójú rí kò pọ̀ sí wọn ọlọ́run bá tóbi ibi tó fira rẹ̀ sí àìbáàpọ̀ ó para rẹ̀ mọ́ débi pé ojú kan ò gání rẹ̀ rí nàrí àlẹ́ sọ́lá àti sọ́lá ọ̀rọ̀ méjì ló wáyé lọ́dọ̀ àwọn fásọ́nà lórí ẹ̀ ìjẹ́ rí ọlọ́run bá nígbà tí a lọ sí ní ọ̀rọ̀ jì níbi tí wọ́n ní náà lóorọ́ ní òrọ̀ ọ̀hún àlèrà ìtọ̀ rabbak náà lóorọ́ ní òrọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni mo rọ́ lọ́run ni àmọ́ ìmọ́lẹ̀ wọn fún mi rí àjẹ́ náà mọ̀ àkọ́kọ́ sáà ní ìdáhùn yẹn tó bá ti pé yóò lè yẹn bá gbọ́ra lé tí òkè náà lè parí ọ̀rọ̀ yóò sọ ànábì bọ́yé ó ní bẹ́ẹ̀ ni bí ká bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ìsèdọ̀rọ̀tù yẹn ó ti ba ọ̀rọ̀ àkọ́kọ́ ní ó ti bíwú náà lóorún ta wàkàlà ìdíkìní náà ẹni tí a mọ̀ rò pé ẹ kó tẹ̀lé bí a mọ̀ orí kódà kò ti rí rè láti wá níbẹ̀ ni àmọ́ ìmọ́lẹ̀ wọn fún mi rí ọ̀rọ̀ kejì lọ̀rọ̀ wípé ọkàn ló fi rọ́lọ́run kò fojú rí tó bá ti rí bẹ́ẹ̀ kò rí rú ru'yatul ìbọ́sọ wa rú kì í ru'yatul qalb kiltahuma takhtalif aw yakhtalifan تختلف رؤية البصر عن رؤية القلب ريري توكا هي تسيري تيوجو tó bá lè pé rírí tọkàn bá ní lọ́dọ̀ àwọn afá tí wọ́n gbà wípé ànábì ìwọ́rọ̀ mọ̀ tó sọ́nà tó lọ sí sọ́nà àádá mi kábà kọ́ máa rí kò sí lè júwe rẹ̀ rírí ọkàn àkọ́kù kan ni téèyàn mọ̀ nínú ẹ̀mí àmọ́ tí ilé ṣàlàyé rẹ̀ ni ò mọ̀ nínú ẹ̀mí yẹn àmọ́ kí nìyẹn júwe rẹ̀ ó tí yẹn bá rí ní tó bá jọ ní téèyàn rí nínú ọkàn yẹn kí á ah, ní tí mò ń rí inú ọkàn tí mi lè ṣàlàyé ó ti padà wá nìkan tó jọ nífẹ̀ẹ́ tètè tó àìpè lè ní rírí ọkàn àìpè ní rírí mímọ̀ inú ọkàn ló mọ̀ wá jẹ́ òun ló bá ti yàwọn àìsàn rọ́ọ̀bù lọ́wọ́ àná tó ń ẹni bá sọ pé ànábì ó ṣe nǹkan kan mẹ́ta nínú nǹkan mẹ́ta fàkọ̀dé àrùbọ̀mọ̀ àlàbọ̀ ìlú fìrìyà ó ti dá àdá parọ́ ńlá mọ́ lọ́wọ́ ẹni bá ní ànábì rí ọlọ́run tó ń gbà tó lọ sọ́nà ó parọ́ ni ìyàwó Aisha ni wọ́n gbà dé fi wọ́n mú sí ọkọ sọ́nà sí ẹni bá pàpọ̀ mọ́ra pé pé mẹ́ta kan ṣẹlẹ̀ sí i ẹni yẹn pa irọ́ mọ́lọ́run àkọ́kọ́ ẹni bá sọ pé ànábì rí ọlọ́run nígbà tó lọ sí sẹ́nà ọ̀pọ̀lọpọ̀ ti dáadáa bákan náà ẹni bá sọ wípé ànábì pa nǹkan kan mọ́ nínú ẹ̀sìn yìí tí ò sọ ènìyàn pamọ́ ènìyàn parọ́ máa nàlú parọ́ mọ́ náà gbogbo ọlọ́run mi sọ wípé yá ẹ̀yọ́ wa pọ̀ sóòlù lẹ́yìn náà ẹ̀ǹtìlẹ̀ ilé ìkẹlẹ̀ ti wá nù tó ní wọ tí mo rán sáyé ẹni tí fi ọ fi dógò ń gbogbo bó o bá disseminate ẹ̀ kó fi dógùn ń gbó kí information reach àwọn èèyàn àjẹ́ pé iṣẹ́ tá rán ọ jẹ́. ìkẹta ìyàwó Aisha radiyallahu ha ó tó bá ní ànábì mọ́mọ́ kọ̀kọ́ faqad a'zama ala Allahi ìfẹ́ torí pé ọlọ́ọ̀bá sọ wípé èyí tó jẹ́wájú ṣáàhì nínú ọ̀rọ̀ ìyàwó Aisha yìí ò ní wípé àná Muhammad sallallahu alaihi wasallam kò rí ọlọ́run ọba ní rí ìtọ́jú bèlè tẹ wípé yóò máa fi ọlọ́run ọba jọ ẹ̀dá kan ẹni tó sì yẹ kó ròyìn ọlọ́run ọba fún wa tá a gbà wọlé àrùn bí ọlọ́run fúnra ọ̀nà bí ọlọ́run wọ́n máa rọ̀ fìdí dáhí ẹnì àwọn ànábì lọ wọn ọlọ́run wọn rán wọn tí ìròyìn bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú ẹ̀dá báyìí ojú ẹ̀dá báyìí tí o bá ti wá jáde lórí ahọ́n ìkan náà wà lẹ́bi wọn kò tó sí ẹ̀dá kan kó wá ní ọlọ́run ọba jọ lánàá yìí tọ́lá bèrè pé bolo ti bímọ títí ẹ̀. jalla an ashbahi wal andad al andad àbí gbákejì èèyàn ọlọ́run bá tóbi tayọ ẹni tí ń ní gbákejì ó tóbi tayọ ẹni tí ó sọ wípé táà sọ wípé bá a bá fi ọ̀rọ̀ kan pamọ́ sọ́wọ́ ọlọ́run àfikún béèyàn kan jíròrò ó tó mọ tí ó sì. àìmọ́ pé wa lẹ́dà láti máa ń sìkì fún consultation tí wọ́n fi gbẹ̀mí kí tó lè fèsì tí bá délé jẹ́ ìfìyàwó yìí ọmọ mi àkọ́bí mi ó jáde káàkiri ó mọ kí ó mọ̀ wé oríta ó lè ṣeé ṣe kó náà tó mọ̀ nípa kí ní ojú mi lọ èyí lè sọ nǹkan lórí rẹ̀ ẹjẹ́ ìdí kí n délé yẹn bá sọ. gbogbo ìròyìn tí ń bẹ lára àwọn ẹ̀dá ìyẹn yẹn àbí lára àwọn ẹ̀dá mi tó kù yàtọ̀ sí mi ọlọ́run bá tóbi tayọ̀ bẹ́ẹ̀. torí wípé tálẹ́ni tọ́lọ̀ ń fẹ́ mú ẹ̀dá rẹ̀ kó máa jẹ́ gbàkejì fún un àbí kó máa jẹ́ kí wọ́n bá jíròrò kò sí ó lè tako ìgbàgbọ́ mùsùlùmí kẹ́nìkan ní àwọn ẹni ọlọ́run ó wàá sọ fọ́nà pé wọ́n lọ pé kí ló kọ́ lẹ̀ fún lánàá ó dáná síbẹ̀ kírú àwọn ìgbàgbọ́ yìí àwọn àjẹ́ ọkàn bá ń sàlàyé tó bá ti di mùsùlùmí láti pèlè ẹ̀sẹ̀ ní ayé ẹ̀ báwọn ìsọkúsọ ọ̀rọ̀ bá ń jáde sí kí rẹ̀ yóò mí ìdùnnà kánú àwọn kan sin lọ́n dá yìí yẹn ó ní wọ́n lọ́wọ́ kí ló kọ́lẹ̀ fún lágbájá ó lọ́ba tí wọ́n ní mo kọ́lẹ̀ fún wọn náà a yọ kú tẹ́lẹ̀ ìrọ́pò rẹ̀ torí pé éèjì rẹ ti lè ẹ̀ ń sọ fáwọn kan bẹ ló jáde pé ntọ́nà ọba conclude wọ́n tún lè fi wáyé sí conclusion ọlọ́run ọ̀rọ̀ tó mú yàn kó ní ìsìlámù yẹn ayé mi kó èyàn sí lè gbèrègbè ìsìlámù wa ṣùgbọ́n wọ́n bá yàn lọ́kàn jẹ́ pé nìkan là á fi ń sọ láyé ìsìlámù tí àwọn aláìmọ̀kan bá sì sọ níbi ṣe pé ọ̀dọ́ ń gbọ̀bọ̀ kan lọ́rọ́ wa àwọn náà á rìn lọ́rí jẹjẹ ẹni ọlọ́run àwọn ilé àwọn gbọdọ̀ sọ fọ́nà pé àgbọdọ̀ níwájú ọkàn yẹn sọ́nà ọ̀gbọ̀dẹ́. وتنزه عن الصاحبة والأولاد ọlọ́run bá má kangakanga kó níbi kápó lọ́rẹ̀ẹ́bìnrin ọ̀sọ̀ṣẹ́bà ọ̀sọ̀ṣẹ́bà companionship ó lẹ́ni tí ń bá rìn tí wọ́n ń bá rìn yìí abo ẹ̀dá ni tàbí pè ní ìyàwó ọlọ́mọ kò ní kó níyàwó. torí pé nínú ẹ̀sìn àti nínú òròlé ọmọ ẹ̀dá èèyàn yorùbá ní bọ́mọdé bá tó lọ́kọ́ lọ́kọ́ ni bá tó ládàá ládàá bẹ́ẹ̀ bá tó níyàwó níyàwó torí pé bẹ́ẹ̀ bá tó níyàwó tí ò bá ní kò tí kò tí pè lẹ́dà so ẹni tí ò lóun fẹ́ níyàwó ó fẹ́ fìyàwó pé àdínkù ti ń bẹ lára rẹ̀ torí kò lè dọ́mọ bí kò lè dówó lọ́kọ láya sílẹ̀ níyàwó kẹ́yìn bá wá lẹ ìyàwó mọ́ lọ́hùn ajẹ́pọ́ lọ́hùn ò lè jọ́ lọ́hùn àgbà tó bá tó níyàwó. ẹ̀yìn tọ́mọ bá ń ṣèwà pàǹdé ilẹ̀ yorùbá ń fi sí skul kò lọ tó lọ kọ́ sí ọwọ́ náà òdi freedom lókùn tó dún ṣọ́ọ̀bù àwọn àgbàlagbà ń yorùbá wà ní ìfẹ́yàwó fún tó bá ti fẹ́yàwó yìí ló ń pè báyìí ti níyàwó lòtọ́ lára rẹ̀ ó rọ̀ kí ló dé àní à ń tiẹ̀ máa ti yàjẹ̀ rẹ̀ jẹ̀gẹ̀ lẹ́nu ìgbà ìlú ìsìn ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ṣọ́ọ̀bù lọ sí wọ́wọ́ lọ ọdún tó sì kọjá sẹ́yìn kúrò nípò owó sí ọwọ́ fún oṣù bẹ́ẹ̀ ilẹ̀ ń gbàdé ilẹ̀ ọmọ pé ilẹ̀ ń gbé bọ̀ ṣé ẹ wà gbọ́ lọ́n sípò yẹn pé ọlọ́run máa ń tí ń ṣe àgbà tó bá tó níyàwó. ìyàwó sì jẹ́ kò sọ́mọ tànàzàhà àni sọ̀ṣíbàtì wal awlad ọlọ́run máa kò níbi kó níyàwó bèlè tí pápò bímọ. anna yakunu lahu waladun wa lam takun lahu sahiba wa khalaqa kulli shay bó o lẹni tí ò níyàwó síwájú mà kò bá bọ̀ náà rọ̀ wọn lẹni tí ò bá lánàá ìyàwó rẹ̀ kú àbí oníyàwó oníyàwó fàlànà rẹ̀ ó mi lánàá ìyá torí ìyàwó tó ló fẹ́ tó ló kú yìí kò lè jẹ́ ládùúgbò sáma àwọn kan wọ́n bí ó sì lóò lánàá bó ló ti wá níyàwó bọ́rọ̀ yẹn ti ń jẹ́ gan nìyẹn tẹ́nì kan bá ní ọlọ́mọ bímọ o ìbéèrè yẹn simple question ni ẹgbẹ̀rún pásọ̀ lè dáhùn rẹ̀ títí táàdì yẹn kò wéyé ọ̀rọ̀ yóò mú yàrá ní ẹni ọlọ́run bá ní bàbá ta ni ìyá rẹ̀ ta ni ìyàwó rẹ̀ tó bí ẹ̀mí fún un. nígbà ẹ̀fọ́ lọ́wọ́ bá bàbá bàbá bàbá ah, ọ̀dà ká má kájógun ó sinmi kájógun ó ká ní ìyàwó tó fẹ́ tó fi bí ẹ̀mí ẹ̀rọ wọn ó kàn yín síbò mí lókè ẹ̀yin náà mọ bàbá yín náà mọ̀ ìyá yín ẹni máa sọ pé ọlọ́run yín nígbà ọba ló bí tó máa ń pe ọba ní tó bí Ìsá fún ẹ̀ẹ́dì tí wọ́n ti máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dá yìí tó ẹ̀ẹ́dì ń gborí láì ní wọ́n sọ wípé mọ́ríàmù ìyàwó ọlọ́run ẹgbẹ́ orí lórí sọ wọ́n máa fi hàn pé Joseph ni ọkọ mọ́ríàmù kó o ní bàbá Jésù pé Joseph ni wọn ò ṣàfihàn wọn ò ṣeré láyé ká ṣàfihàn mọ́ríàmù sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló jókòó mọ́ríyàm nígbà tí omi bá ti lè gbà wípé mọ́ríyàm kọ́ níyàwó ọlọ́run bó ló ṣe wá jẹ́ bàbá fún Ìsá. anna yakunu lahu waladun wa lam takun lahu sahiba kò ṣeé ṣe kọlọ bá ti lè bẹ́ẹ̀ ní ìfúnwa Qur'an kana Muhammad sallallahu alaihi wa sallam fi lè fún sunna rẹ̀ táwa ara wọn tí wọn ṣe mùsùlùmí ṣe pé yẹn gangan nìpìlẹ̀ àgbọ́yé wọn nílẹ̀sìn wọn tá a sì ń ta kò wọn lé lórí tá à ń fi wọn ṣe lórí bí èèyàn bá kú irú àwọn ọ̀gbọ́n wọ̀nyí ó kú lẹ́lẹ́gbẹ̀ẹ́ ó láàárín mùsùlùmí tó ní ìdùnnú wọn sọ pé wọn bá níyàwó eléyìí ṣe wípé nígbà yẹn wọn parọ́ ọmọ yẹn wá kan ni tó bá ti má sì bẹ̀ láyé lẹ́nu kọ́nà kó ti bá mi ṣàtúnṣe wọn tó bá yẹ kó wọn ò sí láyé má tọ̀ àmọ́ kan mo sí ọ̀rọ̀ wọn sígbà náà kọ́nà forí bí wọn. wọ́n ti sábà ìkan nínú àwọn sunfin ilẹ̀ Yorùbá àti ìrìn dàpọ̀ nígbà tí bàbá sómi yẹn bẹ láyé wá àti ìrìn náà bọ̀ èmi sì jẹ́ pé ayọ̀jẹ́ níbọ̀ síra wa àwọn ọ̀rọ̀ ìsìnkú ti wá gbọ́ yẹn pẹ̀lú ìhà tí mo kọ sí wọn ọmọ ìyá mẹ́sìn wọ́n máa ń fi gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn lọ mọ́ bàbá délé wọn bá ní stars ah, stars wọ́n á gbókè sẹ́tì bàbá àwọn bàbá àwọn ẹni ọlọ́run wọ́n yà fi sí bá gbọ́ bàbá yẹn bá ń sọ wípé ẹ̀yin jẹ́ máa ẹjẹ́ ìjú ìwé ọlọ́run fún yín ó ní sẹ́wọ́n ọlọ́run bá ti rí Ọ̀ṣunjọ́ sọ̀rọ̀ ní jẹ́ ìjú ìwé ọlọ́run bá ti rí fún yín ó ní ọlọ́run dàbí Ọbásanjọ́ mo sì wà ní Kwara poli lásìkò bá ń sọ yìí ṣe student olódàbí president Ọbásanjọ́ ìgbà yẹn the first dispensation democracy oníṣẹ́ ẹ̀rí pé Ọbásanjọ́ ó ní àwọn senators ó ní àwọn commissioners ó ní àwọn house ó ní rep ní gbogbo ẹ̀ ló tún ní vice ó ní vice president Ọbásanjọ́ tí ń jẹ́ Àtíkù ó ní ó mọ̀ nípa ìtúndọ̀ nílùú ó ní ìyàwó Ọbásanjọ́ náà mọ̀ nípa Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ náà ṣe ń ṣèlú náà àwọn sínétọ̀ náà mọ̀ àwọn gọ́fúnà náà mọ̀ ó lámà àwọn ẹ̀dá kan ẹ̀dá kan bẹ tí wọ́n súnmọ́ irú Ọbásanjọ́ yìí ju àwọn táwọn sọ yìí lọ ó ní sẹ́ẹ̀ mọ́ àwọn jẹ̀mọ́ làwọn ọ̀rọ̀ olóòórùn làwọn kókò Ọbásanjọ́ nítorí pé kókò Ọbásanjọ́ kí ló fẹ́ jẹ láàárọ̀ kí ló fẹ́ jẹ lọ́sàn-án kí ló ń tí ó jẹ lálẹ́ ó ní àwọn tí irú vaiti ò ní mọ̀ bèrè káwọn sí nítorí mọ̀ oníbọ́lá ọba ṣe rí nìyẹn ó ní àwọn wàlí ọlọ́run wọ́n mọ̀ nípa ọlọ́run tí àwọn ànábì rẹ̀ lọ. ibi tó ń lọ nìyẹn ó ní àwọn ọmọ ọmọ tọ́lọ́run ń ṣe ó dìgbà tí ọlọ́run bá tó wọn sáwọn ànábì kan tó mọ̀ ọlọ́run bá wọn sáwọn ànábì wọn ṣe láwọn wàlí ọlọ́run wọ́n mọ̀ nípa ọlọ́run. wọn ní kódà àwọn wàlíì ọlọ́run yìí gan-an lọ́mọ ọlọ́run. ó ní ìwọ́n tí nǹkan wáyé àwa ní léwọ̀ lọ́wọ́ àhàdì ọlọ́run sọ́mọ̀dì bàbá yìí ka sóra yìí dé parí ó wá yẹn ń tara rẹ nù bọ́lá ọba lòun ò bímọ ṣé bí àwọn wàlíì wà ní nítorí pé wọlé máa lo sọ́ọ̀tún kíláàsì ní ìsìnkú fún ọ̀sẹ̀ yìí gbára ọlọ́ba òbí mọ ẹ̀sìn ní kọ́lọ́ba bí mú nìyẹn ó ń tẹ́ra rẹ ní síbẹ̀ àwọn wàlẹ́ ọlọ́run wà ní kọ́lọ́ba wa bímọ síbẹ̀ àwọn wàlẹ́ ọlọ́run wà ní. bí mo ṣe ń gbọ́rọ̀ yìí ara mi gbọ̀n ẹ̀rọ wa gbọ̀n tán ọmọ ìyá wa yìí ó di bójú mi kọ́lé lọ́wọ́ wọn ní sàásùn tó ṣẹlẹ̀ ní náà ẹ kò má dìde wá sí wọn ẹ má bàyẹ̀ ara wa gbọ́rọ̀ lọ́wọ́ gbọ́rọ̀ pàtàkì ni ẹni àmọ́ pé zanda kan lè léyìn mẹ́sàn án apostasy ni ìyẹn kò muslim lè léyìn wọ́n lè mọ làwọn òfin mọ́ lọ wá sí wọn ẹ mọ̀ lọ́mọ́ o àwọn eléyìí yóò ẹ̀yìn rò pé wọ́n fẹ́ kó yín lọ́dọ̀ ọlọ́run ní ọ̀dọ̀ ìṣúná wọn kó yín lọ ó lè má wàá yá wọn náà àmọ́ lànà tí wọ́n kó yín lọ yìí kò síbi tí ó lìdì sí ọ̀dọ̀ ìṣúná. àkídà ẹ̀rù أن الله سبحانه وتعالى منزه عن الصاحبة والأولاد ونفذ حكمه في جميع العباد ونفذ حكمه في جميع العباد الله سبحانه وتعالى إذا rẹ̀ ó execute بويدا نفذ gbogbo execution of judgment ìdájọ́ ọlọ́run ọba ọlọ́run bá mọṣẹ lórí gbogbo ẹ̀dá ìdájọ́ tó lọ́run dá lóníkálukú ní lárúkú nílò ó lè ló tẹ̀lé nafadha hukmuhu fi jami'i al-ibad ìdájọ́ ẹ̀yìn ká màlẹ́kà ó máa bẹ̀ níbẹ̀ màlẹ́kà wọn ò ní bẹ̀yìn láyé ìdájọ́ àwọn ẹ̀yìn ká máa bẹ̀ lẹ́yìn láyé a kódà ẹ bá rí àwọn tí wọ́n kúrò lágbára yé lágbára òkùnkùn wọ́n wá gbára yé àwọn agbára tí wọ́n ò ní agbára wípé àwọn lè sọ̀rọ̀ àwọn di kàn mí ẹ ti sẹ́ni wọn náà ìlú tùmọ̀ ẹ rí láyé gbádùn torí pé ọlọ́run dá àwọn àlùjànnú lọ́tọ̀ ká máa sẹ̀mí tí wọ́n ìsẹ̀mí tí wọ́n jọ títí wa gbogbo onídẹ́ta bá wà ní ìtura sí ń tọ̀ wọ́n lọ láti lọ wà nǹkan lọ́dọ̀ wọn ìsẹ̀mí tí ẹ náà ò ní problem ẹ lọ́ máa wò ìtàn gbogbo àwọn bàbá wa nílẹ̀ yorùbá ẹ máa ń pè láwọn akọni akọni akọni nílẹ̀ yorùbá yẹn kò sẹ́ tí wọ́n rí sẹ̀mí jìjì tó fi kú láyé mọ́ tó gbé wọ́n bá àwọn ẹ̀dá míì tí sẹ̀mí òjòdá tí òjòra wọn kó bá wọn dìbò pọ̀ tó wá bá sẹ̀mí tí wọ́n jẹ́ níbàjẹ́ tẹ̀sìn àti ìbàjẹ́ tọmọlúwàbí gbogbo táwọn gbọ́ táwọn ń pé inú bí ó kàn bínú dòdò ṣé nǹkan rí èèyàn dòdò ṣé níbo tí wàá dòdò ó ti lówó lọ́wọ́ àsọ̀tàlì kìí àmàgbà tó ju ayé lọ lọ́wọ́ tí wàá dòdò nì ó ti dẹni ńlá ó ti dọ́gba lọ odò rẹ̀ tó dì òun tí wọ́n ń pò dì oore wo ló bí fún wa ìdájọ́ ọlọ́run ọba lórí gbogbo àwọn ẹ̀ka ta jẹ́rúsìn ó ti mú iṣẹ́ ẹnìkan sì lè yí ìjọba ọlọ́run padà àbí ìdájọ́ ìpa lórí wa lẹ́tùmẹ̀sílùhùlẹ̀ òkú olùdíkẹ̀kíyèsí gbogbo làákàyè táwọn èèyàn fi ń ronú láyé kò séyìí tó lè júwèé ọlọ́run bá fún wa àlèròpọ̀ intellect láwùjọ ní làákàyè ọlọ́fọlọ́ kan wá ronú ìtẹ̀fíkìrì kan wá ronú pa ọlọ́run deep ni wọ́n jinlẹ̀ nípa ọlọ́run níbi pé kí wọ́n á ní ẹja ìgbìmọ̀ ọlọ́run bá kì í fún mi kó wá ṣe ìgbìmọ̀ tọ́lọ̀ sọ nípa ara rẹ̀ kò sí ìkànnì amúwáyé látara ìmọ̀lẹ̀ lóru súnà ìmọ̀lẹ̀ súnà ẹ̀wọ̀n tí ń fọ lọ́wọ́ bá wí. ewu bàbá tí ń fọ lọ́wọ́ bá wí. wọ́n dàgbà ẹ̀dọ́ lọ́wọ́ bá bùn ńlá ká ìlú bàbá òun náà tó bùn ńlá ká ìlú òun náà ìsọkúsọ ọ̀rọ̀ ìlú yìí. níbo lọmọ ẹ̀dá yẹn ti jọ lọ́hùn níbo ni ọlọ́run ti jọ ọmọ ẹ̀dá yẹn ti dá. yorùbá gan bọ̀ náà rọ̀ wọ́n ní irú ọlọ́run bọ̀ sí i ọba bíi ọlọ́run kò sí. kódà àlejò láyíká ọlọ́run àlejò àlejò fi wọ́n wọ́lọ́run gbèsè páàkì àwọn ànájọ ọlọ́run wọ́lọ́run gbèsè láti wá pé tí ò tiẹ̀ súnmọ́ ìlànà ọlọ́run rárá àyìnmáwọ́lọ́run láti mẹ́tìlúhù àlẹ́rẹ̀kúrú bìtẹ̀fìr kò sí làákàyè ọmọ ẹ̀gẹ́ èèyàn àtàjọ̀ tó lè ronú mọ bọ́lọ̀ ọba ti rí tí wàá fi wé nǹkan tó sì jọ tọ́lọ́ kò ṣeé ṣe. wàlẹ́ àtẹ̀tẹ̀wà hẹ́muhùn kò lóòrò bẹ̀ tẹ̀síwìs lọ́fẹ̀fẹ̀. wàlẹ́ àtẹ̀tẹ̀wà hẹ́m illusion bí dandan dandan Yorùbá ń pè imagination. Uh -huh kò sí bí ọkàn tí sẹ́yìn máa jìn ìyá fọ́tò ọlọ́run ọba tó tí ò wá sí déédéé bọ́lọ́run ọba ti rí o lè jókòó jókòó bọ́lọ́run bá bóyàn ní tẹ́lẹ̀ǹtì yẹn ẹ̀bùn ẹ̀bùn náà dáná ok mi ì dé lùgbà yẹn rí bàtì èyí tí mò ń lọ yìí ó láìkìlì yìí kábàáyé wà ń bẹ ó láìkìlì yìí kí wọ́n máa wọ́n bẹ ó láìkìlì kí wọ́n ní kábàáyé ó láìkìlì kí wọ́n ní kábàáyé gbogbo tẹ́sí máa ya àwòrán ọlọ́run bọ́lọ̀ ọba ti rí lèyìn ó yàtọ̀ sí. wàlẹ́ àtẹ̀wà hẹ́mùlùkùlù gbogbo ntọ́kàn lè máa fi máa ìmájì ọ̀rọ̀ ọlọ́run peter swift pẹ̀lú ìyàwòrán pé bọ́lọ̀ ọba ti rí kò lè bọ́ sí ẹ̀dá kan wọn lè mú bọ́lọ̀ ọba ti rí ń pa pa rẹ̀ ìyẹn kàn lè máa ìmájì àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ n tó lọ́ọ́ ń ṣe ń bí ó tún lè ṣe báyìí o torí kò ní tí ó lè ṣe fa akẹ́kẹ́ lè sọmọ nípa ọlọ́run lọ gbọ́n bó ti rí ẹ̀dá kan lè imagine láyé tó bá kàn rí imagine ṣàtọ̀ ló ń gbé àwọn wàsáwí sí lẹ́mìí tó fi ń rò pé bọ́ọ̀lù ti rí náà lòún rò yẹn laysa kamithlihi shay wa huwa as-sami'u al gbogbo ọ̀rọ̀ tí màmú sọ síwájú rahimahullahu ta'ala wọn á fi àyà kan wọn fi ṣèlérí rẹ̀ laysa kamithlihi shay kò sí nǹkan kan tó fẹ́ dàbí jíjọ ọlọ́run laysa kamithlihi kò sí nǹkan kan tó jọ bí irú káàf ní èdè lárúbáwá àdáàbò tẹ̀sílẹ̀ mithlu náà rèé náà wọ́n túmọ̀ tẹ̀sílẹ̀ wò ọlọ́run wà lórí ìwà ṣeré túmọ̀ sí pé kò sí nǹkan kan tọ́lọ̀ ń dá láyé tó ti rí bí ọlọ́run àbí kéèyàn ti rò pé ah, àtọ̀lọ́run fẹ́ rí báyìí àbí kàmá ṣe rí bí ọlọ́run ẹ má rò ẹ má ti rò ọlọ́run lọ géètì ẹ̀yán náà ni ó há kú lẹ́yìn ìṣẹ̀kẹ̀ nífìlì yìí ṣe kò sí nǹkan kan tó dàbí irú ọlọ́run ṣé ìpọnìyàn nǹkan kan tí òṣìṣẹ́ náà bá ti sọ yìí ó fi jámọ̀ wípé kò sí mọ́láàbù kan náà màláìka náà tó dàbí ọlọ́run kò sí nàbíyù kan náà àwọn àbíyá tó dàbí ọlọ́run kò sí wàlíyù kan náà àwọn àbíyá tó dàbí ọlọ́run gbélé tí gbóhùn á challenge tọ́lọ́run bá jẹ́ wọ̀fún wọ tẹ̀mí ọlùbàṣírò ọba ìnọba olùgbọ́ràn ó sì ní ọba olùrìnà. Aya tí alimam tí wọ́n mú wáyé àwọn afáà máa ń lò fún anafiyo wal isbat anafiyo wal isbat ọlọ́run ọba ṣe nafiyo ó sì negation tó ń wò dàbí ọmọ ìdẹ́yìn kí ló ń gangan wá jẹ́ wá ṣàlàyé ìyìn ìjọ ìdá kankan o kí mo wá jẹ́ àtẹ̀míyẹ́rú ìgbà sóòtù. ọba olùríran ni mí ọba olùgbọ́ràn ni mí. ìbéèrè tẹ́lómi ni ó béèrè yìí ṣe alaysa as-sam'u wal-basara min khasa'is al-bashar ṣe ìgbọ́ràn àti ìríran tí yìí sí lára nǹkan ẹ̀ṣà lọ́wọ́ bá fi sa ọmọ ìdẹ́yìn ẹ̀ṣà. á lè la àwọn ìdá mi náà rí ìrànwọ́ gbọ́ràn. ẹranko ń rí hàn ó sì ń gbọ́n èèyàn nìkan tí èèyàn ti ń gbọ́nà làákàyè nìkan ni ọlọ́run bá fi fún wa ní ẹ̀ṣà lórí wọn àwọn òní bá wa ti mú so àtìkámọ̀ wà lọ́sọ̀ tọ́lọ́run wá fi ní òun lòún míì ló wá bí káwọn ará bí àwọn mẹtẹ́sí làwọn aṣááyọ̀rọ̀ àtàwọn fúlọ́pù dọ́là míì tí wọ́n ti sọnù lágbè sí fún àti tasman ibi tí ṣe àtọ́nù ti kó bá wọn nìyẹn bá ti wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá tó kù náà yìí wọ́n ń gbọ́ràn àwa ni ọlọ́run sọ wípé olùní ọ̀dọ̀ olùgbọ́ràn ló á jẹ́ pé wọ́n ti jọ ọlọ́run nìyẹn tó bá díbẹ̀ ìjákùsọ̀ ọkọ̀ náà ọba èrí ìlànà kì í gbọ́ràn torí pé tí wọ́n sọ́ra fún náà ni àtẹ̀fíìl ọ̀tẹ̀ṣfì fàwákọ̀ ìwúfì tààfíìl náà ni ẹ̀kọ́ ńlá nìyẹn bí ìyẹn bá fẹ́ takò kankan láwùjọ tí ò dá táwọn èèyàn ṣe kí ẹ ní ẹ̀kọ́ tó péye kó sì ní sùúrù kó ní farabalẹ̀ kò rí bẹ́ẹ̀ ìyẹn tí ó padà máa wá bí ní tí yẹn takò láburú yẹn aburú yẹn tó padà wá bí yóò ju aburú yẹn takò láwọn kan wọn. agbèsè fáàtì yẹn rò agbègbè asòwò sòwò ìpìlẹ̀ ìdílé yẹn lọ́wọ́ àfihàn àwọn àgbẹ̀ àníyàn ní tazila ní ìṣàyọ̀rọ̀ ní gbogbo wọn bẹ́ẹ̀. ọ̀tọ̀ọ̀dẹ́yà nàìjíríà gbogbo wọn gbogbo tó kó bá wọn lé o ọlọ́run bá ọba tí ń gbọ́ràn tí ń rí nà àwa náà ń gbọ́ràn àrí wọn náà kò wà bìfìtì fọlọ́run ní àwọn àtọ́nà jọ ń ṣí nìkan tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run kò kan lè rí ẹ̀yin tí ẹ wá dúró lórí pòsíṣàn yìí nígbà náà. kábi àwọn ọmọlẹ́yìn ilé rèé lẹ́yìn tó rẹ̀ sí ń bẹ̀rẹ̀ ayé rèé alifikirọtu lẹ́ẹ̀kẹ́ mútu ìmúti sọ̀hìbìyà àìdíọ́lójì òkè ń kú pẹ̀lú ikú ẹni tó máa ìdíọ́lójì yẹn wá àìdíọ́lójì sì máa ń dú sáríṣà sọ́ọ̀nù mọ́ni sírò rí òkúnlé ayé lẹ́yìn kò tí ì kú àmọ́ báwọn rìsọ́ṣàṣì ti pọ̀ lágbàáyé tó àti rìsọ́ṣà kan tó lóun ṣe rìsẹ́ẹ̀kì ọmọ bíi jésù wà ṣùgbọ́n ìròrí rẹ̀ ń bẹ àdéhùn sí lóun kúta àwọn àbìmọ̀ sọ pé gbogbo tó bá dá ideology mú kalẹ̀ bí ideology sì yẹn bá kú ideology yẹn ló ti kéde kò ní kú bọ̀rọ̀ àwọn àbí léèrè ẹ̀yin tẹ́ ẹjọ́ máa fẹ́ mú ọyàn àwọn mọ̀tẹ́lẹ́lá náà lọ́la ilé yìí ṣètò ayé láfa àbábí léèrè wípé ìjẹ́ wọn lè ròyìn bàbá ìkan nínú yín wípé bàbá rẹ̀ ò mọ̀ gbọ́rọ̀ fóòlù ẹ̀rí bí bàbá rẹ̀ yìí ràn báyìí ẹ̀yin náà mọ̀ pé àbùkù ni ìbúrẹ́ wà bó lẹ́sẹ̀ wá ṣòro nǹkan ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala nígbà tó ṣe ìfìdáàjì tó establish tó àfẹ́mọ̀ mi àlẹ́ mi ń gbọ́ kò sí ríran síbí ìwé kẹ́ ẹ padà síbi ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé lẹ́sẹ̀ kan fi ṣe ajẹ́ pé tọ́lọ́run bá ti wá sọ pé òun ríran òun gbọ́ràn ajẹ́ pé ìríran rẹ̀ àti ìgbọ́rọ̀ rẹ̀ kò jọ tí ẹ̀dá kan sọ̀rọ̀ bá fẹ́ naanị anyị àyí àyí kàrọ̀ ọlọ́run ká gbọ́dí láàbọ̀ lódìdí là ń gbọ́rọ̀ ọlọ́run báyìí torí ó awa ń túmọ̀ ọba kò jọ ẹ̀dá kan ẹ̀dá kò sì jọ kò láti wé kò láti jọ. ó wáá fi àwọn kẹkẹrin rẹ̀ fún ara wípé lára lára tó ń jẹ ni pé àṣẹyìn àwa náà a sì ń gbọ́rọ̀ wọ́n ti wá ní lẹ́sẹ̀ kẹ́mí fi ṣe yìí ajá sí pé báwọn ṣe ń gbọ́rọ̀ ó yàtọ̀ sí bọ́lọ̀ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ bá a ti bọ́lọ̀ bá ṣe gbogbo ẹ̀ táwa fi ń gbọ́rọ̀ láyé kámẹ́ ìmájì pé bẹ́ẹ̀ lọ́lọ́ bá ṣe ń gbọ́rọ̀ kò fọ́ sínú àpèjúwe tó ń wálẹ̀ kan ẹni tó ń dá kódà kan ọmọ yìí twelve lọ níwájú ọmọ class wà ní kẹta fún ẹ wà ní the must be audible tí wọ́n gbóhùn sókè dáadáa tó bá tó sí ìdíkà ó ní gbọ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ ń sọ ọ́n lè dúró gbòdà méjìlá etí wa máa ń kú etí máa ń kú àmọ́ kí ní kúnú etí ó lọ́rọ̀ bọ́tá bá wájà ní ọ̀rọ̀ níbẹ̀ ẹ máa ń lẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ṣe wà etí mi ti kú torí kò nílé asimilétì mọ́ sọ́wọ́n ti pògámù kapásítì tó lè bọ́ mọ́ nú ọ̀rọ̀ èyí tó bá ti lé lórí kapásítì yẹn àgbọ́dànù tó bẹ́ẹ̀ tó ti gbọ́ gan tó kúnnú ikú yẹn owó tí yẹn bó ti fẹ́ ronú parẹ̀ gan tí ó sọ èso orí fún ẹ ọlọ́run wáṣẹ àtàmú ìhú kúlẹ̀ ṣe kàmá wáṣẹ àtọ̀rọ̀ àmọ́tò ìhú kúlẹ̀ ṣe. bá a ti pọ̀ tó ló kàlàyé lè ní lẹ́dàá ìran àjẹ̀nú pọ̀ jù wá lọ bó ṣe ń gbó ti wá ń gbó ti wọn kò fìgbà kan wá sọ pé mo kágbára àti bọ́tà mọ̀lẹ́ka náà sọ gbogbo ọ̀rọ̀ táwọn mọ̀lẹ́ka táwọn àjẹ̀nú sọ táwọn èèyàn sọ ó ti pọ̀ jù ní mọ̀lẹ́ka ẹ̀yìn ti sọ sí yín báyìí jẹ́ kí n sinmi náà tó bá padà wáyà kí wọ́n á gbọ́ ti yín kí n mọ̀ tẹ́yìn náà sọ bẹ́ẹ̀ náà ni ìríran bó ti rùkẹ́ dá ní òun lè wòran tó tó bá tó séjì kan ojú ó sì máa ń sú nígbà bá jókòó wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí mẹ́rin kódà ló ṣe pé àìmọ̀kan mú wọn jókòó ti fíìmù tó fi fíìmù sáyé tó bá tó séjì kan oorun yóò máa kun ojú yẹn oorun yóò máa kun ojú yẹn ìríran ọlọ́run ọba ní kí n ríran lórí ohun tí ń dá kó tó dá wà ó sì máa lọ bẹ́ẹ̀. lahul asmaul husna ọlọ́run ọba yìí ń lọ́ba tó ní àwọn oko tó dáa jùlọ wọ́n sì fa àtìlúwọ́là ló sì ní àwọn ìròyìn tó ga jù ròyìn lẹ́yìn náà wọ́n wá ní arrahmanu ala al-arshi istawa lahu ma fi as-samawati wa ma fi al-ardi wa ma baynahuma wa ma tahta ath-thara wa in kayyahu bil-qawli fa innahu ya'lamu as-sirra wa akhfa. ibi láti bẹ̀rẹ̀ ní kíláàsì náà tí mo wà insha Allah subhanahu wa ta'ala wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahabati ajma'in subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk